إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوبه الله سبحانه وتعالى أطر صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسوات لذنبك ورجم أصول سنة تجي الإمام أحمد بن أنبل رحمه الله تعالى لينا الإمام أحمد رحمه الله تعالى من ثم أفضل الناس بعد هؤلاء أصحاب رسول الله صلى الله عليه وسلم القرن الذي بعث فيهم كل من صحبه سنة أو شهرا أو يوما أو ساعة أو رآه فهو من أصحابي له من الصحبة على قدر ما صحبه وني ثم أفضل الناس أني tí ó fi من jùlọ بعد هؤلاء أصحاب رسول الله صلى الله عليه وسلم لن صحابي أنبو محمد صلى الله عليه وسلم تي أصرون فا أصرون فا وفوا أوتي أما سي أما أهل بدر tí wọ́n أبو بدر àbí àwọn mẹ́fà tí wọ́n jókòó láti jírú pàtàkì ojú khalifa lẹ́yìn anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam àbí àwọn mẹ́rin àkọ́kọ́ that is abubakar umar usman tabafi aliku gbogbo àwọn eléyìí àwọn sàábí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n àbí àwọn tí wọ́n jẹ́ àwọn ará madina nínú àwọn sàábí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí àwọn ansar gbogbo àwọn eléyìí asọ̀rọ̀ pa wọn àwọn tó lọ́lá jù lẹ́yìn àwọn sàábí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí asọ̀rọ̀ pa wọn yìí أولاني القرن الذي بعث فيه كل من صحبه àsìkò tó ṣe wípé àwọn tí wọ́n bá nàbí sọ̀lá asálám ló gbà àsìkò tí wọ́n bẹ́ẹ̀ sanatan ẹni tó ṣe ikú bá nàbí sọ̀lá asálám ló gbà ní ọdún kan ni aw shahran àbí oṣù kan aw yawman àbí ọjọ́ kan aw sa'atan àbí wákàtí kan aw ra'ahu àbótí ẹ̀rí ànábi sallallahu alaihi wasallam fa huwa min ashabi lára àwọn sàábí ẹ̀ lẹ́nu àti àwọn tá a dárúkọ wọ̀nyí àwọn sàábí ànábi wa Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n àwọn tó bá kúrò ànábíwá Muhammad sallallahu alaihi wasallam náà fún ọdún kan ọdún kan náà fi bá nàbí sallallahu alaihi wasallam ló gbà sàábé ni wọ́n àbíkàkì ẹ̀kún wálẹ̀ ká ní oṣù kan sàábé ni wọ́n kátún wálẹ̀ ká ní ọjọ́ kan sàábé ni wọ́n kátún wálẹ̀ ká ní wákàtí kan àbí àsìkò kan tí ó tó odidi ọjọ́ sàábé ni wọ́n sọ́dí tánkpé ní sàábé òun náà ni gbogbo ẹni tó ṣe wípé ó borí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wasallam, sallam abóti ẹ̀ pàdé rẹ̀ ó dẹ̀ nígbàgbọ́ nínú ànábọ̀wá Muhammad sallallahu alayhi wasallam. sallam ó dẹ̀ kú lórí ìgbàgbọ́ yìí ó kú lórí ìgbàgbọ́ yìí sàbí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ẹni náà sọ̀rọ̀ jẹ́ pé ipò àwọn sàábì jura wọn lọ wọn sí lẹ́bùn kan náà gẹ́gẹ́ bí ọlọ́mọba subhanahu wa ta'ala náà ṣe tó nínú al-Qur'an gẹ́gẹ́ bí tí a ti kà fún wa sẹ́yìn a lè fi Abubakar Umar Usman Ali káfíwé àwọn sàábì tó kù fún bẹ́ẹ̀ làwọn sàábẹ́ ní náà tó ṣe wípé wọ́n pẹ́ pẹ̀lú ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ọlá tí wọ́n náà tún ju àwọn tí kò pẹ́ tó wọn lọ bákan náà àwọn tó ṣe wípé wọ́n rí ànábọ̀wà Muhammad sallallahu alaihi àbá tí ẹ pàdé rẹ̀ tání gbàgbọ́ nínú ìtí ànábì mú wá sallallahu alaihi wasallam sàábẹ́ ànábì náà ni a ní fojú kéré wọn a ní máa bẹnu àtẹ́lù wọn so eléyìí ó jẹ́ pọ́ǹtì tó pàtàkì yàtọ̀ sí tí àwọn àmì ń gbìyànjú láti ṣe láti lè máa fẹnu tẹ́ńbẹ́lẹ́ àwọn sàábẹ́ ànábì wọn Muhammad sallallahu alaihi láwọn mi náà sọ́ọ̀bà ti alákọ́dìrì máa sàhìbà á pè ní sàábé ní òdiwọ̀n àsìkò tó lò pẹ̀lú anábíwá muhammad sallallahu alayhi wa sallam wakana sabiqatuhu ma'a bákanáà àwọn iṣẹ́ tó ti ṣe tó jẹ́ iṣẹ́ dáadáa yóò mọ̀ pẹ̀ pẹ̀lú ẹ̀ wọ̀sán ni àmì ìwò ó gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam wa nazara ilayhi nazara owó anábí sallallahu alaihi wasallam láti orí bí o bá ti rí wípé afọ́jú ni lápẹjúwe bí amru bin ummi maktum lára àwọn akòrò anábíwa muhammad sallallahu alaihi wasallam afọ́jú ni kòrò anábí ṣùgbọ́n pàdé anábíwa muhammad sallallahu alaihi wasallam fanáà sọ̀bátá ní ẹni tó ṣe rí pé ìjẹ́sà abẹ́ ti ẹ̀ ló kéré jù bí ẹni tá sọ pọ́ pàdé ẹ̀ ní wákàtí kan ní àbí ní àsìkò kan tí ó gùn rárá ló fi pàdé anábíwá Muhammad sallallahu alaihi wasallam onírú ẹni wọ afdọ́lù min al-qarni alladhina ó lọ́lá ju gbogbo àwọn èèyàn kan bẹ ní sẹ́ẹ̀tì tó ó wá lẹ́yìn ẹ tí wọ́n rí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lọ́lá jùlọ so eléyìí tí wọ́n mú ìfin rinlẹ̀ fún wa ibi tí àwọn bàbára àwọn sàábédé òní pé sàábédé ó pàdé ànábì ó dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ à ẹni yìí à lè fi wé àwọn kan wá lẹ́yìn rẹ̀ ìmáàmù ní wàláwùláwù láà ìṣẹ́ ní ìlú àmàlì kọ́lá kò ṣe pé wọ́n pàdé ọlọ́mọ ọba that is àwọn ẹni tẹ́yàtọ̀ sáwọn tó ṣe pé wọ́n bá ànábì ló gbà tán ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ́yàtọ̀ sí àwọn ẹ̀yẹ nìyí kó ṣe wípé ìgbà tí wọ́n fayé lẹ̀ àwọn iṣẹ́ ribiribiribi àwọn iṣẹ́ láńlá ní àwọn iṣẹ́ tí ẹ̀mà fi súnmọ́ lọ́hùn òun ni wọ́n ṣe كان هؤلاء الذين صحبوا النبي صلى الله عليه وسلم ورأوه وسمعوا منه ومن رآه بعينه وآمن به ولو سعى أفضل لصحبته من التابعين wọ̀lọ́wọ́ àmìlú kúlù àmàlì khayr ó ní àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé yìí àwọn sàábé ta ni wọ́n pàdé anábíwa muhammad sallallahu alaihi wasallam tó nígbàgbọ́ nù anábí sallallahu alaihi wasallam kódà kó ṣe pé wákàtí kan or less than that ló fi pàdé anábí ló fi nígbàgbọ́ nù ẹ̀ wọ́n lóore ju àwọn tán wá wọn lọ kí a mọ̀ sí àtàbí ọ̀rọ̀ wọ́n lórí jù wọ́n lọ kódà kò ṣe pé àwọn tàbí òun yìí ni wọ́n pàdé ọlọ́mọba pẹ̀lú gbogbo iṣẹ́ oore gbogbo iṣẹ́ olóore ni wọ́n ṣe for the fact pé wọ́n ń ṣe sàárì àti wọn Muhammad sallallahu alaihi wa sallam ipò wọn ó kéré sí ipò àwọn sahaba radwanullahi alaihim ló jẹ́ pé ìbẹnu àtẹ́lú àwọn sàábé orí ibú ni kárí ẹ̀kẹ́ ní ti kó ẹgbẹ́ àwọn tàbí ló fi táyé àpẹẹrẹ tó fi ní olórí bú èèyàn àwọn sọ̀hábà rọ̀dọ́wánù láàrin wọn ń ṣe ní tí èèyàn máa ń bú tí èèyàn máa ń sọ̀sọ̀ bú sọ̀npa wọn tó gbé àwọn gbẹ̀gbẹ̀ ni wọ́n fi dáàbò ẹ̀sìn wa lọ́lọ́wọ́n bá ní òkú tó sábà dé. Al-Qur'an ń kà lónìí kání wípé ìgbàdánì sọ̀lá àtọ́nà tọ́lọ̀mù ọba ń sọ kalẹ̀ fún àwọn nǹkan ọmọ kọ́ kalẹ̀ ṣe fẹ́ mọ̀ ká ṣe fẹ́ mọ̀ pé Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́mọ ọba yìí bó ṣe fẹ́ mọ̀ Al-Qur'an ń ta ẹ̀ka máa ń àwọn tí wọ́n ààyè ta ni wọ́n àsórí kámọ́ sọ̀kalẹ̀ wọ́n kan àsórí bọ́dẹ̀ sí àsórí náà ni wọ́n gbé fún àwọn èèyàn tó jẹ́ ọmọ tuntun wọn náà àwọn ọmọ tuntun wọn náà ó tún gbé fún àwọn náà tún gbé fún àwọn ọmọ tuntun wọn bẹ́ẹ̀ ni eléyìí náà ni the foundation of the Quran The ìtọ́jú Quran yẹ̀kọ́ owó sùsù ní sí oníkò ánìyẹ àwọn tí wọ́n gbà á wá tí wọ́n á láti sọ kọ́kọ́ kalẹ̀ tí wọ́n á ipé ìyẹ̀dẹ́gbẹ̀tẹ̀ lọ́pọ̀ nù wọn na alídìẹ̀rí tó sọ pé ìyẹ̀dẹ́gbẹ̀tẹ̀ lọ́pọ̀ nù wọn nìyí kọlọ́lọ́wọ́ bá ti sọ pé ìyẹ̀dẹ́gbẹ̀tẹ̀ làwọn sàhábà tábà wọn wá Al-Qur'an ọlọ́wọ́ bá ní nìyí aláwọ̀ ní al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá sọ̀rọ̀ fún àwọn dáadáa ni والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ọlọ́run ní àwọn tí wọ́n ti gbáwájú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn mọ̀hájìrí ni wọ̀láńsọ́ àtàwọn tó ṣe fún wọ́n tẹ́wọ́ gbà wọ́n ní Mẹ̀dínà wọ́n lè rí nà tábà ohun àti àwọn tí wọ́n tẹ̀lé wọn bí ìfáàní pẹ̀lú dáadáa radiyallahu anhu ọlọ́run ló yọ́nú sí wọn wa radu anhu àwọn náà yọ́nú sí ọlọ́run bá subhanahu wa ta'ala wa a'adda lahum jannatin tajri tahta al-anhar ọlọ́run ذلك الفوز العظيم ọlọ́run ní èrè tó tóbi lélẹ́yìí ebú dàmú ìgbàyí tọ́lọ́wọ́ bá ti wá ní àwọn èèyàn jẹ́gbẹ́jẹ́gbẹ́ ni wọ́n so tá a bá ka alukur'an ìtànà rí ni pé yẹn dáadáa ni wọ́n ọlọ́wọ́ bá ní wọ́lẹ̀ ní nàìjíríà omi bá jìnnì àwọn táwọn lẹ́yìn wọn yàkúlù náà wọ́n mọ̀ sọ pé rọ́bà náà ìrì ọlọ́wọ́ bá ìkìtìr lánàá wọlé ìfọwọ́ nílẹ̀ lẹ́yìn náà sàbàkúnà bí ìmọ̀ ṣàkúrú ti fún wa àwa àtàwọn ọmọ ìyá wa tán síwájú wa níbi ìmánì sabakuna bil iman wala taj'al fi qulubina ghillan lil ladina amanu ri ọlọ́wọ́ bá má fi ìkórìíra tẹ̀m̀bẹ̀lẹ̀kún sínú ọkàn wa against àwọn olùgbàgbọ́ òdodo rabbana innaka ra'ufur rahim rí ọlọ́run bá wà ó ìwọ ni ọba onífẹ́ ọba aláàánú ayébúdá níbi eléyìí ibi tọ́lọ́wọ́n bá ti sọ pé ẹni ìpè ni wọ́n dà ọlọ́wọ́n bá sọ̀rọ̀ tó dáńpá àwọn sàhábà ní ààyè tó pọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam kò sọ̀rọ̀ dáadáa nípa àwọn sàhábà rẹ̀ àsọ́pọ̀ àwọn sàábí ò rí kùdìẹ̀kùdìẹ̀ ọmọ èèyàn ni wọ́n wọ́n wọn ìtẹnu àwọn náà làwọn tó ṣe wípé wọ́n máa ń bá àwọn olóyìnbó fa wàhálà ọ̀dọ̀ àwọn tó ti kọ́kọ́ wá nìyẹn ìgbẹ́nu àtẹ́lẹ̀ àwọn sàhábà ọ̀dọ̀ àwọn tó ti kọ́kọ́ wá nìyẹn àwọn táàrẹ ń sọ yìí kò ṣe sàábé nìkan náà bẹnu àtẹ́lù ẹlòmí nìkan náà sọ̀rọ̀ nínú àwọn àkọ́kọ́ wọn wọ́n sọ̀rọ̀ tí ó dá sánàbì gbẹ̀gbẹ̀ fún rẹ̀ sallallahu alaihi wasallam àrẹ́sọ̀lá tó ti ń fún nǹkan fún yẹn tí kan ní wọn wò sòsò yìí ẹjọ́ ànábi sallallahu alaihi wasallam kò pín dáadáa ó dẹ̀ ní ààbò tó tó sinmi tó máa orí dàbí àwájú ọ̀la lẹ́yìn tó pín èèyàn pín nǹkan báyìí tí wọn ń wọ ojú rẹ ọlọ́run ọba ìpín ló pín yìí ẹni sọ kó ànábi ìpè débi ìwà ṣe pé nípa ló tún kù tí ó ṣe déédéé lábẹ́ mọ́nà èmi ò ṣe déédéé ibi tí mo gbé àwọn tí ó kọ́kọ́ bẹnu àtẹ́lu àwọn sàhábà rọ̀wánu láàrin ní ìsọpẹ́pọ̀ kí ni wọ́n àwọn ìlú lẹ́yìn ẹni àwọn tí ọ̀nà tí àwọn ṣe àrọ̀wá làwọn náà dé aláwọn fẹ́ gbarata fún àlì ìgbarata fún àlì ní àlìfẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rin ìgbárata fún òun ló sọ wọ́n dẹni tí ó ń pọ̀ jẹ́ fún àwọn sàábé tó kù àfẹ́yìn tó bá jẹ́ ẹbí àmẹ́bí sọ́lọ́ ẹbí ánìrọ̀jẹ̀ láwọn àlè àbí ìyàwó rẹ̀ Fátímà nìkan àwọn yìí ni wọn kọ̀ dẹ́nu ṣọ́gbọ́n sàábé tó kù Abubakar Umar Usman abdulrahman bin awusu tolhan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àgbààgbà àwọn sàhábà kọ̀ndẹ́n gbogbo wọn so dẹ́bà yóò gba ilé ìkúrò tẹ kọ̀ndẹ́n gbogbo wọn ta ló kù lóbi jẹ́ pé gẹ́gẹ́ bí ta sọ fún Abu Zur'a ó ní ìbára àyíká àhàdà tó wá ti réyìn ẹ̀kẹ́ yẹn dẹ́kẹ́ àhàdà min ashabi rasulillah sallallahu alaihi tó ń bẹnu àtẹ́lu ìkankan náà wọn sàbí àrẹ́bọ̀ Muhammad sallọ́sọ fáìlà anáwó zùdí kò mà tó mú náà fi kéde ń fi síláàbù bójú lọ torí pé ìbẹnu àtẹ́lu àwọn wọ̀nyí àwọn tó kọ alukur'ani kalẹ̀ náà ni kur'ani tán kalẹ̀ ni àwọn tó kọ kalẹ̀ ni tọ́wá sọ pé òkì ni wọn àbí kébèrè ni wọn ó túmọ̀ sí pé tán kalẹ̀ ni èyí tí àwọn òkì èèyàn táwọn kò kí èèyàn kan kalẹ̀ òun ní dáká sọ́fà sọ pé wọ́n dárí ka anna al-Qur'an anna rasul haqqun wa anna al-Qur'an haqqun afá ni tó jẹ́ kí n sọ gbólóhùn yìí kò ní pé òjíṣẹ́ ọlọ́run ra anabi muhammad sallallahu alaihi wa sallam òdodo gbogbo alagba lójúṣe ọlọ́run al ní ẹ̀dẹ̀ ní àgbà tó nílò ọlọ́run ọba yìí وإنما أدى إلينا القرآن والسنن أصحاب رسول الله صلى الله عليه وسلم aluran àtàlàyé rẹ̀ ìlànà sunna àwọn tó ń wá fún aná làwọn sàábí ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ẹlòmí àni ẹ kùránì tó gbà wọn ò gbà sunna kùránì tó gbà yẹ tó dáwọ́ láti sọmọ yẹn àwọn sàábí tó bẹnu àtẹ́lẹ́mì náà náà wá àwọn ni wọ́n kọ́ kalẹ̀ ni wọ́n tẹ̀ jẹ́ ó jẹ́ nǹkan tó ṣe pé generation after generation wọ́n ń gbà àwọn tó kọ́ kalẹ̀ títí léde so ó ló pa kùránì kò rìjẹ́kì àlàyé kùránì kò ṣe hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam méjèèjì lọ́pọ̀ náà ni àwọn tó mú eléyìí wá náà ló mú eléyìí wá kùránì tó ló gbàgbọ́ ìlú ẹ̀ náà lọ́wọ́ bá sọ pé wọ́n gbá ná ilé ìka ọlọ́run ní zikr tó ṣe alukùránì asọ̀kalẹ̀ fún ìtùbá yìí náà kó ما máa ṣàlàyé fún àwọn èèyàn máa ń sílà ìtùbá yìí náà lè náà sì máa ń sílà ilé yìí kó máa ṣàlàyé fún àwọn èèyàn so àlàyé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam àníbi àlàyé yẹn dà asuna ahadith òun náà ni àlàyé alukur'an ẹ̀ẹ́dùgbà àdúsùn tèmi tó bá bá làákàyè òmùfẹ́ gbá màá tú kúránì pẹ̀lú tí n bá rí kó bá làákà ìmọ̀ làákà ìtìta ní ṣé ti ti àbí tèmi àbí tòun àbí tọmọ ọdún mẹ́wàá àbí tọmọ ọdún márùn-ún àbí ti bàbá sẹ́wúntì àbí fífì làákà ìta là ń sọ níbẹ̀ ṣé làákà yẹ ni tí ó kí n déédéé àbí làákà yọ ọ̀mùtí àbí làákà yọ onídìí làákà ìta lẹ́gbẹ̀ẹ́ fi tú kúránì tó wà sọ ikú tó yẹ ní gbàá àdíìsì yẹn torí pé kò bá láàká ìdè o òṣà lè sọ pé kò bá láàká ìgbogbo wa mu làáká ìdí tiẹ ló lè sọ àtàwọn èèyàn tó bá rí ibi tiẹ sọ́bọ̀ ni tí làáká ìdí ẹ bá sọ ṣe fẹ́ jọ́nà yẹn lórí èmi láti gbà á sọ́tún ọ̀sẹ̀ kálukú máa fi ìfẹ́ ẹnu rẹ̀ àti làáká ìrẹ̀ máa fi túkúra ni kí wọ́n láǹfààní pọ́nà ọba ń òṣìṣẹ́ sí wa. kí ni àǹfààní pọ́lọ́run ló jíṣẹ́ sí wa ọlọ́run bó bá ti sọ kùránì yẹn kalẹ̀ ó sọ ọ́ sílẹ̀ káwọn ẹ̀rẹ́ mú kí kálukú lè mọ́ lọ implement ẹ̀ wáṣọ ṣùgbọ́n sọ kalẹ̀ wá ní kánábì máa ṣàlàyé àwọn nǹkan tí òun fẹ́ kó ṣàlàyé ń bẹ ó wá ṣàlàyé fún àwọn sàábé àwọn sàábé wọ́n practicalize àwọn nǹkan wọ̀nyẹn àwọn náà tún gbé báwọn ọmọ wọn eléyìí ṣùgbọ́n ẹgbẹ́ mi ṣe fíìlì tèmi tèmi tíǹkì fíìlì ẹ̀ fúnra ẹni èyí tó kàn wá òun ni ti ọlọ́run ọba tí ó fi rán anábíwá Muhammad sallallahu alaihi wasallam tó lè ṣàlàyé táwọn sàábé rẹ̀ náà ṣe kí ni tí wọ́n ṣàlàyé fún wa náà fi kọ́ wa náà practicalize tààrí sọlá fáàfin sọ yìí pé innama yuriduna èyí tí wọ́n fẹ́ ṣe òun náà ni wọ́n fẹ́ ìtọ́lẹ̀ Qur'an wa sunna wọ́n fẹ́ bà al-Qur'an àti sunna jẹ́ni wọ́n fẹ́ bà al-Qur'an àti sunna jẹ́ni innama yuriduna an yujarihu shuhudana liyubtilu al-Qur'an wa sunna àwọn tàbí tán bẹnu àtẹ́lù kan sálọ́gbẹ̀yìn tán sọ́sọ́kú sun pa wọn wọ́n ń ṣe tán ṣe yẹn yóò tẹ̀lé Qur'an wọ́n sùn wọ́n fẹ́ ba Qur'an àti sunna jẹ́ bí wọ́n kàn fi kí wọ́n lo àwọn sàábí àkàsọ ni ló jẹ́ pé àwọn tó ń pè ní ṣé àrọ̀ wá fún ìlú lónìí tá bá wò wọ́n wọ́n padà sọ fún yín pé Al-Qur'an kò ń ṣe original Qur'an original Qur'an dà wọ́n á ní àìsí nínú lọ ìgbà tí òun àti Abubakar àti Umar tani disagreement so ní Kùránì tó jẹ́ Kùránì original òun ní gbé kalẹ̀ torí pé tọ́mọ́ láwọn gba Kùránì gbogbo wọn kàkà àkìrí àgbáyé lógún wọn láwọn gbà gbọ́ nǹkan tó fọ́ wọn lẹ́nu tí ó expose wọn ó pọ̀ nú ẹ àwọn sàábẹ́ táwọn gbà pé kékeré ni wọ́n yẹn al yìí wọ́n ni so bó máa ṣe nígbàgbọ́ ní nǹkan tó ṣe pé ó tako nǹkan tí mo dúó lé lórí èyí mo dúó lé lórí òun ni pé àwọn lágbájá báyìí lágbájá báyìí kèfèrí ni wọ́n so tíra tí ó wá ń sọ yí pé ẹni rẹ ni wọ́n gbogbo ìṣẹ́ gba tíra ẹ̀ gbọ́ so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ẹnu ẹ̀yìn bẹ́ẹ̀ ni ṣe rí so wọ́n sọ pé alukur'an kò ṣe original Quran ó kò original Quran yẹn mú jáde kárí ọmọ ọmọ àlì tọ́pẹ́ ní mọ́mú kejìlá ẹ̀wọ̀n ló máa padà mú wá nígbà ó ní òde nígbà ẹ̀wọ̀n ní yóò tó dé láti nǹkan bíi three hundred and something years náà ti sọ ní that is ìjírà náà bíi di three hundred and something years òun náà ni wọ́n ló ti ní ọmọ yẹn ti wọlé so yóò de yóò de yóò de. wọn làwọn ṣì ń retí ẹ̀rí sí Over one thousand years nísìn ọmọ yóò tí ì dé láti mú òrìjìnà Kùránì so irọ́ tán pa fúnra wọn so Kùránì tá ń ka yìí Kùránì táwọn sàhábà mú wá ní Kùránì tí àwọn sàhábà tán fi ń kọ́ àwọn ọmọ wọn ní so torí ẹ̀ àwọn ní kò ń ṣe kùránì gidi lílé yìí sàwọn lẹ́yìn tó ń bẹnu àtẹ́lú àwọn sàhábà rọ̀dọ̀wàmù láàrin wọn láwọn ṣe kíni àwọn gbarata fún àlì pé àlì ló yẹ kó jẹ khalifa lẹ́yìn àdábíwá Muhammad sallallahu alaihi wasallam so kò ń ṣe nǹkan ya ni tábà ní wọn nítorí àgbáyé ìran ẹ̀ẹ́ni wọn bẹ́ẹ̀ bàwá sí Nàìjíríà ti náà wọ́n wà káàkiri pẹ̀lú Kaduna ẹ̀rí wọn lẹ́kọ̀ọ́ àwọn mìíràn bẹ́ẹ̀ káàkiri káàkiri tó ṣe pé wọ́n ní ròrí yẹn ṣùgbọ́n wọn rí bí gbé síta dáadáa wọ́n máa approach àwọn èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti nìyà sí wọn pípé kí ni wọn sábẹ́ irú ẹni tí kan wọn tó ń bẹ lẹ́kọ̀ọ́ bíbá yìí ó ló ń lọ sílùú wọn sọ fún pé gbé ní pòsíṣẹ́ lórí Muawiya àti lágbájá àti lágbájá lágbájá àti lágbájá wọ́n ṣàbòsí fún àlé àti wọ́n ṣàbòsí olóòwò ṣàbòsí fún òun fúnra rẹ̀ ó sọ jáde ipò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní síse pé nǹkan tó fẹ́ gbọ́ ní ìyẹn lójú kó sọ tálẹ́ni tó tiẹ̀ lọ sínú ìlú wọn ṣe bí wọ́n fúnra rẹ̀ ló kọrí sínú wọn yìí kí ló ń wá ọwọ́ wọn ló ń wá lọ sí ìlú wọn tó ń wá ní pé ó lọ sí ìlú wọn bó ṣe kó pàdé wọn lójú ọ̀nà wọn wá nàbọ̀ sí ẹ lọ́rùn pé kí ni position lórí Abubakar àti Umaru àti ìgbìní kó wá ní àwọn ṣàbòsí fún àlígbà tí wọ́n gbé kiri wọ́n abẹ́ṣẹ́ lọ́rùn fúnra rẹ̀ ló kọ́ ní ìlú wọn kiri wà lọ́dọ̀ tó fi wá ń sọ pé wọn náà sọ pé wọ́n ṣàbòsí fún mi àwọn yẹ̀wò ṣe yẹn tó dáa torí pé ìdáwẹ́ gbọ́ nìyẹn bẹ́ẹ̀ mú pé kí ni wọ́n ṣe kírun wọ́n náà bá wọn kírun bá wọn kírun bẹ́ẹ̀ sọ fún ara ẹ̀ ló tó àṣírí ara ẹ̀ jáde bísínẹ́sì ni torí ẹ̀ lọ síbẹ̀ tí wọ́n fi máa béèrè irú kẹba ìlọ́wọ́ ẹ̀yìn ṣùgbọ́n nígbà tó yá kí ní ẹ̀ padà affect yẹ̀ so ó ní kó gbé kan fúnra padà sí kékeré ó bẹnu àtẹnu àwọn sàábé ìgbà tó wá rí i pé reputation pọ̀ lórí wọn ó wá ń try láti fẹ́ mọ padà ṣùgbọ́n ó ti sọ àwọn nǹkan tó ń sọ kalẹ̀ àwọn èèyàn ti mọ ètò bìlọ́ọ̀bìsì àti kó jẹ́ nǹkan tó ṣòro ló ń jẹ́ pé àwọn àfáà tí wọ́n pa àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ tipẹ́tipẹ́ mọ́mọ́ amọ́lùfẹ́ láyé ń ó jáde láyé ní two forty one years ìjírá ìmọ̀mù tí a ń sọ ìjáde láyé so gbogbo àwọn nǹkan tó yẹ ká di ọkàn ọ̀hún ọ̀rá ṣe ní ṣókíṣókí tó ṣe pé àwọn ẹ̀rí rẹ̀ mẹ́nu alukur'an ẹ̀rí ẹ̀ mẹ́nu súnà tó yẹ gbogbo ẹ̀ kọ́lẹ́lẹ̀ ní àṣẹ́ẹ̀sì sí àwọn bàbá wọn yá wa wọ́n lè má tí wọ́n sọ pé àwọn ka alukur'an tẹ́lẹ̀ ìkẹ́lẹ̀ ní ṣókí àwọn tí wọ́n tọ́lọ́lájú ni àwọn tọ́tẹ̀lé wọn ni àwọn tọ́tẹ̀lé wọn ni yẹn gbogbo ẹni tó bá dẹ́gbẹ́ sàbí àdìsọ̀lá àṣálà à ń bẹnu àdẹ́lu ẹ̀rí dà lórí ìtọ́ra sọ fún wa ṣókí èyí ẹ̀ náà ni àwọn nǹkan tí mo bu wa láti mú alukur'an wá láti mú fún nàgbà muhammad sallallahu alaihi wa sallam tó gbogbo akọ́lá àfa ṣùgbọ́n ní tó gbélé yìí tí o ti àwọn sàábé ẹni àpọ́lé ni wọ́n ń ṣe ní àbò ló jẹ́ pé àwọn ìyá wa bàbá wa nìyí tó bá sọ̀rọ̀ àwọn sàábẹ́lẹ́ tí wọ́n ní wọ́n ṣe kí ni rọ̀dí aláwọ̀ alìmọ̀ ó ṣe fún wọn torí pé tán fi kọ́ wọn láti lẹ̀ wọ́n ń ṣàfà ṣùgbọ́n wọ́n ti sọ fún wọn ṣókí àwọn sàábẹ́ ẹni àpẹẹlẹ ni wọ́n ẹni tó jẹ́ àfà òun ló máa sọ pé ẹ̀rí pé ẹni àpẹẹlẹ ni wọ́n òun lélẹ̀ òun lélẹ̀ òun lélẹ̀ yìí ṣùgbọ́n ẹni tí ó kì í ṣàfà tó dàtí bàtẹ́ ẹni àpẹẹlẹ àwọn sàábẹ́ wọ́n ṣe ẹni tí ẹni wọn bẹnu àtẹ́nu ó ti ṣe nǹkan tó ṣe kó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lórí tó yẹ láwọn afá yìí wọ́n fi ra kó àwọn kan ìjọ ìṣòkìṣòkì onísìnyí ẹ̀ka wo pẹ́ ẹ̀sìn tó mú ojú kó mọ ládàáde àwọn sàhábà nínú wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tọ́lá wọn bò lálàdé wọn àkùrá ni àwọn tí àwọn sọ lásán bò lálàdé bóyá wọ́n yóò wá sọ pé àdìọ́ kan ti tiẹ̀ ojú kó mọ lálàdé wọn ẹ̀ẹ́ ó yẹ kí wọ́n fún àdé ní ipò ipò khalifa lẹ́yìn anábì nígbà táwọn apẹ ipò yẹ kó bí wọ́n ṣe fi ipò yẹ kó ná fún ṣé àlìwá yọ̀dà sí Abubakar ní àbò yọ̀dà sí Umaru àbójúwọ́lẹ̀ fún wọn so bóòdù wọ́n ṣe fẹ́ máa ń pa àlejò àdígbẹ́gbẹ́ fún rẹ̀ lọ bẹ́ẹ̀ ló ṣe gbogbo pé wọ́n àwọn àtìlẹ̀ Usman òṣèlédé òṣèbóṣe ẹkúṣe torí náà àwọn pa á a sọ fún wa pé àwọn ènìyàn àwọn tí máa fẹ́ tako lórí àwọn lẹ́ẹ̀kùnrin tó ṣe fún wọn pẹ̀lú àtẹ́lú àwọn sahaba rẹ̀ wà nílá lẹ́yìn ìyẹn dẹ̀ ní kò ṣe nǹkan tó ṣe jẹ́ níta sọ fún wa ẹni tó jẹ́ bí ẹni àwọn ẹni àkọ́kọ́ níbi irú òrí báyìí ó takò ànẹ́bìgbẹ̀gbẹ̀ fún fún rẹ̀ ìpé yàkùrùjù ní gbé ánà tẹ́lẹ̀ yìí tó ń takò mí yàkùrùjù ní gbé ánà àkọ́ àwọn ìtẹ́sùn bọ̀ wá o ìyá kírù ahadukum salatahu ma salatu rọ́bà kan jẹ́ o tó máa ń kírun tẹ́lẹ̀ mọ́ ṣe ń kírun àpẹẹlórí orúkọ wọn àwẹ̀ tẹ́yìn gbà tẹ́ bá wọ́n ṣe ń gbàwẹ̀ yaqra'una al-Qur'an wọ́n mọ̀ ká al-Qur'an ṣùgbọ́n la yujawizu taraqiyahu kùránì kan kà kò kọjá gbogbo wọn wọn gbọ́ yé ọ̀tà ń ka ni ìtukùtù ni wọ́n mọ̀ tú ọpọlọ wọn náà fi ń tú kùránì gbàtẹ́lẹ̀ bí sọ̀rọ̀ yìí tí ọkàn ẹ wọnú nǹkan yẹn tó jáde lódì kejì ẹwò tánàbí ti describe wọn ẹni tó ka alukurani ẹni tó ṣe fún mi ẹnẹ́tìlá ẹni tó ń báwọ̀ ànábì ní ẹ̀mọ́ gbà tó jẹ wọ́n ń ṣe mùsùlùmí gidi yẹmùrùkú náà min ad-din kama yamurku sáàmù min arabiyya anamsọ allah asọ́láyé adara tó o ti máa ń bẹ láyé tó máa jáde bẹ́ẹ̀ yà á tún ànàm kọ́ bàá bọ́rọ̀ ọba ṣe lálà sí àwọn ìjọ áàdì olùmọ̀rẹ́ bí ó ṣe lálà sí wọn sallallahu alayhi wa sallam anájú ń pa àwọn tó ń kiri olówó pa àwọn tí ó ń bá rẹ àwọn tí ó ka alukur'an bẹ́ẹ̀ ni ó sọ rẹ torí pé kí ẹ̀sìn yìí wọn wọn kàn dá wa lálẹ́ àwọn yẹn ni àwọn aṣíwájú wọn àwọn sàábé ọmọ ńlá láti wọn ni ní àwọn tó so lórí àtẹlẹmíì tí òun ṣe sàábé tó so lórí lẹ́yìn àwọn sàábà náà tó pé kò sí bá a ṣe fẹ́ ṣe olórí tó àwọn kùdẹ̀kùdẹ̀ wa bá ṣe wà mọ́ṣáláṣí kan bá bí kìnyàn kan ló wà pé láwáyá ìwọ́n la fi ṣe lórí èkó ìlú èkó nìṣẹ́ máa darí ìlú èkó yóò láwọn kùdẹ̀kùdẹ̀ tí ó ṣe kódà kó ní ṣe dáadáa táwọn ẹgbẹ́ àmàṣàlá yìí gbìyànjú gan á gọ́ọ̀nà tó dáa àmàrí ẹ̀kẹ́ tí ó sọ pé ah, olórí bú èyí tani ẹ̀dẹ́ pé kò ṣe kí kò ṣe kí ní adẹ̀lẹ́ àná àwọn olóṣèlú fúnra wọn ni wọ́n fi hàn tí pátì kan bá wà ń bẹ̀ nísìn pátì kejì kò ní wo dáadáa rẹ̀ pé ah, àádó opposition ni wá ṣùgbọ́n ìjọba ìlú yóò rí kò rí náà ni ó mọ̀ kò rí náà ni ló ń jẹ́ pé inú islam kò sí irú nǹkan bẹ́ẹ̀ kò sí irú nǹkan bẹ́ẹ̀ nínú islam ẹni tó jẹ́ olórí tó bá ráwọn àṣìṣe rẹ̀ ní pàkíyèsí sáwọn àṣìṣe yẹn kò ṣe pé tó ní pé kí ó fẹ́ wo kọ́ ní ẹlẹ́sìn ti kọ́ wa náà bí ká fẹ́ lò délé òun ni pé àwọn tán nílò òní ká máa tako àwọn tó bá ti bẹ nípò yẹn wọ́n tako ànábì sallallahu alaihi wasallam ìgbàdá níbi tó àwọn sàábé tó jẹ khalifa lẹ́yìn rẹ̀ wọ́n takò wọ́n bẹ́sì táwọn ti takò wọ́n yàtọ̀ sí bẹ́sì sí táwọn ṣí àrọ̀ àfìjì àwọn ṣí àrọ̀ àfìjì àwọn láwọn baraka fún àdínlẹ̀ àwọn tó takò àwọn sàábà wọn tó ń pọ̀nbẹ́ mu bí àwọn eléyìí wọ́n ṣàbòsí ẹ̀wọ̀n gbé ipò kan jẹ́ kan gbé ipò mú ẹ̀yìn yókù náà inú ẹ àpúrúfù ìjọba àwọn alábòsí kẹfìrí gbogbo yìí lẹ́yìn àwọn eléyìí ọ̀nà táwọn fi kó wọn kẹfìrí àwọn kejì àwọn ọ̀rọ̀ àlìkọ́lá wọn sọ ọ̀rọ̀ ikú kíkí ẹ̀yin gbogbo ẹ̀rí tẹ́ǹṣe lórí ẹ̀ṣòfin ẹ̀ṣò lórí bó ṣe kẹ́ ẹ̀ṣò lórí ẹ̀lòfin ọlọ́mọba alábòsí ni alábòsí ni sókè bẹ́ẹ̀ làá fi kó wọn ní kéfèrè ṣùgbọ́n gbogbo wọn náà aláṣejù ni wọ́n àwọn sàábí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹni àpẹẹlẹ ni wọ́n gẹ́gẹ́ bí àwọn ayàtà mú wa ẹni yìí ni wọ́n wọ́n ń ṣe ní ká máa bẹnu àtẹ́lù tá a bá rí kùdìẹ̀kùdìẹ̀ wọn kan ká máa rántí ayàwó lẹ́nu náà jáwó ń bá àdéhùn àwọn tó wá lẹ́yìn wọn yẹ kúlù ó mọ̀ sọ̀tọ̀ rọ́pọ̀ náà rí ọlọ́run bá اكتب لنا شابوريتي فاوا غنب فاوا ولإخواننا شابوريتي فاوا ياوا الذين سبقونا بالإيمان أو تشوادوا الإيمان ربنا ريالهم باوا اكتب لنا شابوريتي فاوا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا bí ọ̀rọ̀ wa má fi ikú ìdàtẹ̀tẹ̀lẹ̀ fún sí ọdún tí wọ́n kan wá èké ìtàwọn tágbọ́ ọlọ́run bá gbọ́ ọ̀gbọ́nà iná tẹ̀lé ó sọ̀rọ̀ bí ọlọ́run bá wọ́n ọba oníkẹ́ ọba láàánú ọba oníkẹ́ ayọ̀kùnrin ọ̀sẹ̀ tó ń bẹ fún àtẹ́jú àwọn sáájà nígbà Muhammad sallallahu alaihi wa sallam fọwọ́ àbòtẹ́jú ló wá sí pé ó ń pè wọ́n kèfèrí àbó ń pè wọ́n nípò kí èèyàn mọ owó àgbà àti kèfèrí ó gẹ́gẹ́ fún ẹ̀ kèfèrí kí ló tóbi tó jẹ́ kèfèrí torí wípé táǹkì tó mú yẹn táǹkì tó takò Al-Kùránì ẹni wá dẹ̀ mú táǹkì tó takò Al-Kùránì tó yẹ òun dúró lórí ẹ̀ náà ọwọ́ káàkiri kèfèrí kèfèrí ṣùgbọ́n bá pẹ́ ọgbẹ́ inú àtẹ́lù wọn nípa nǹkan tí tó ní ṣe pẹ̀lú tí ó kì í ṣọ̀rọ̀ àìsẹ̀kọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lílì àsọpẹ́ ní ẹ̀kọ́ oníbi díà ni òkè èèyàn ló ń gbẹmú rẹ̀ ṣùgbọ́n bá pẹ́ sí wọn ẹ̀sìn wọn ló ń bẹ inú àtẹ́lù ìpè òkè èèyàn ni wọn ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ gbogbo pẹ́ ni wọn ìwé yẹn bẹ́ ti fèrè ní tó bá kọ́ àwọn sàábẹ́ ní tètè kèfè nílò nǹkan fún rẹ̀ eléyìí máa wọn apá àṣáájú ó kò lórí rẹ̀ yìí láti gbọ́dọ̀ máa ń bẹ ní káàmpù àwọn èèyàn tí wọ́n ń ṣe léyìí wọ́n ti ń pọ̀ láwùjọ wa nísìnyí ní táwọn òbí wa tó ń bẹ lórí rẹ̀ pẹ̀lú pé kí wọ́n máa sọ dáadáa ń pa àwọn sàábẹ́ àbíkú yìí ti ń ṣe ní tiẹ̀ díẹ̀díẹ̀ èdè pé nígbà tàbá rí ẹni tí kí ó Abu Huraira ọ̀pọ̀lọpọ̀ àdìsí tá a jù Abu Huraira Abdullahi bin Umar Muawiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àdìsí tá a fi ń jù wọn àwárí ẹ̀ka tó bẹnu àtẹ́lù wọn tó ń sọ̀sọ̀kúsọ ń pa ara ó ti wá sọ ọ́ dé lẹ́bù pé ó ti convince àwọn àmì gan ẹgbẹ́ fẹ́ lágbáyà ń bú Abu Huraira àbújẹ́ bàbá ẹ̀ ni àbújẹ́ bàbájẹ́ alájà rẹ̀ àbí kìíní kan ẹ̀rẹ́ lóyún tó ń sọ èyí jáde lẹ́nu oṣù sábúrú àjẹ́ bàbá ẹ̀ ní bàbá yà alájà ẹ̀ ni. so àwọn táwọn sọ yìí wọ́n ti dáhàǹtì àwọn sábẹ́ ní ọkàn àwọn òbí wa mi tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ làwọn àfẹ́sì na fi máa ń kìlọ̀ fún wa ká má lọ fọ́ọ̀lù burú nǹkan báyìí ká fi àwọn sàádé síbi tí ọlọ́run fún wọn sí.